Yes, Brother sí àràtà tí bàbá Sọlá wà á sì fi náà sí Bilhaji àtúkà Rijalan wàlábùlì Dọ̀mírí àti iná mi kò lè fàjìnà mi mi kò mi kì í. Àgbáyé ojú rí kẹ̀kẹ́ náà ròyìn bíi mẹ́ka kọ́ ò jàre ìròyìn mẹ́ka yìí jẹnu lọ máka márùn máa dìnà o fáwọn tó kù láti lọ hmm. a lọ àbọ̀ a ò bọ ọmọ jẹ́ o àwa lọ àbọ̀ a ò bọ ọmọ jẹ́ má ṣe lè ìlà lọ́mọ fún mi jẹ́ ń tún lọ sí i hmm. má ṣe mẹ́ka lè wọ̀ fún gbogbo wa ká lè lọ àti lọ adẹ̀ ti dé o orúkọ ó mà ti yí padà o àgbáyé eré lálọ́ ń ṣe ní mẹ́ka kẹyà fàlàjà Akbar ẹ ti lọ ẹ ti bọ̀ wọ́n ní wọ́n ní wọ́n ní maka máa rò kí ni túmọ̀ eléyìí maka máa rò kí ni túmọ̀ ẹ̀. èyí ò gbọ́dọ̀ ká kò ṣeé ká kò ṣeé rò ìròyìn mélòó lèèyàn fẹ́ rò àwọn nǹkan mẹ́rìírí àwọn nǹkan àrà àwọn nǹkan ìyanu ló wà ní ìlú yẹn tó jẹ́ pé èèyàn ò lè kà á tán hmm. ẹni tó bá débẹ̀ báyìí ẹ mọ̀ gan ni a fi jí ìròyìn báyìí wọn ní kò tá fojú bá Ọlọ́run ní ṣe lè wọ gbogbo ẹni tó jẹun láti dá èèyàn pátápátá. Allahu àmín Allahu àmín láti kẹ́kẹ́ tó dé la ti ń rí fúláyà a ti ń rí pé ah, tọ́lọ́mbà mi lè ṣọ́ lọ tí mo lọ tí mo dé ah, màá mà dúpẹ́ màá mà ṣètò màá máa appreciate kí lẹ fẹ́ ṣe gan. bẹ́ẹ̀ ni ẹ a ti lọ a ti dé. alhamdulilayi. gẹ́gẹ́ bá a ti ṣe kọ́kọ́ mọ̀ umrah Ramadan ni mo kọ́kọ́ lọ. bẹ́ẹ̀ so mo ní a lot of experience so within two months umrah sí hajj kò ju two months lọ. bẹ́ẹ̀ so mo mo padà lọ fún hajj náà so gbogbo experience tí mo gada àwọn ẹ̀kọ́ tí mo kọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè lẹ́kọ̀ọ́ wípé má kà wájú náà at least mo mo gbìyànjú mo fún iṣẹ́ hajj yìí mo gbìyànjú mo ṣe rẹ́kọ̀d fún iṣẹ́ hajj hmm. àti umra ẹni tí ò lọ rí gan tó bá gbọ́ á hmm. ti yé kí ni mo fẹ́ lọ ṣe kí ni hmm. ìpalẹ̀mọ́ kí n tó kúrò lé kí mo gbọ́dọ̀ palẹ̀mọ́ tí mo bá wá dọ̀hún àwọn kí ló yẹ kí n ṣe àwọn àyẹ̀wò ló yẹ kí n dé gbogbo ẹ̀ láti ṣàlàyé nínú álbọ̀mù yìí àkọ́kọ́ ká dúpẹ́ adúpẹ́ pé a lọ abọ̀ torí pé ẹni tó bá lọ sí àyè yẹn tó bá dé ọpẹ́ ńlá ni o ọpẹ́ ńlá ni kọ́sì èrò yẹn pọ̀ hmm. àìmọye àwọn tajọ dágbére ńlé tí àwọn ẹbí wa ṣe ó dàbọ̀ ká tó mo tó ṣe wípé ọlọ́run kádàrá títán kó dé bá wọn lọ́rùn ọba tó ní kí àwa jẹ́ pé ànábì Ibrahim tí àjẹsà ṣètàn káàdẹ̀jẹ̀ ti àṣàrà ìlú adúpẹ́ fọlọ́run gbogbo àwọn tí títọ́dà dé bá lọ́run náà àfihàn wọn o mo tún hmm. àsìkò yìí ọlọ́run ọba ọba aláàánú ọba aláforíjì tó bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ wọn kó wọn la kàrámà lọ́kọ̀ọ́mọ sallallahu alaihi wasallam gbogbo àwọn ọlọ́run má dànù wá ń gbá yà má ṣe wàhálà náà níṣẹ́ gbára lùgbàrà lọ̀pẹ̀ lásán eléyìí ló fa sábàbí tí mo fi wá fẹ́ ṣe ìdúpẹ́ ní thirtieth of July ní Kenaland event center tó wà ní òjòdú bẹ́gà. so afẹ́ṣe sábàkà day màdà lọ́njẹ́ álbọ́ọ̀mù tó sọ̀rọ̀ nípa mọ́kà àti mẹ̀dínà. ìròyìn fún ẹni tí ò tí ì lọ tó jẹ́ pé tá a bá ti gbọ́ a ti mọ gbogbo ibi tó yẹ ká dé kí la máa wí láyé kọ̀ọ̀kan kí la fẹ́ sọ láyé kọ̀ọ̀kan kí lè palẹ̀mọ́ tó yẹ ká palẹ̀mọ́ gangan àtọ̀ sáà ń di oúnjẹ à ń di aṣọ nìkan gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ mo dẹ̀ máa fi àmì ẹ̀yẹ dá àwọn olólùfẹ́ mi tí wọ́n dúró tì mí tí wọ́n kọ́ mi lọ́wọ́ mo máa fàmì ẹ̀yẹ dá wọn ní ọ̀la lọ́jọ́ yẹn lẹ́yìn tó dẹ̀ jẹ́ wípé aṣọ ẹbí Kampala àti gèlè àti fìlà pẹ̀lú access card ìwọlé òun ni ó wà nínú pákéjì bọ́ọ̀sì tí wọ́n máa fi gba aṣọ wọn òun náà máa fi wọlé ní ọjọ́ ìdúpẹ́ yẹn sọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Umunia Scarfatta ẹ̀yin olólùfẹ́ ohun tó da ẹ̀yin olólùfẹ́ rẹ ẹ̀yin olóríire tẹ̀ ń bóníire yọ̀ mo pè yín kẹ́ wá bá mi dúpẹ́ fọlọ́run ọba Allah kẹ́ ẹ bá mi dùnú kọ́lọ̀ kó péré kárí ẹnì kọ̀ọ̀kan wa. ta ló máa kọrin ṣé gbogbo olóyún náà ta ni ó ń bọ̀ ta ló fẹ́ kọrin jọ náà gbogbo olórin pátápátá ló ń bọ̀ ṣùgbọ́n ẹni tí ó máa hold stage fún wa ní ọjọ́ yẹn òun ni alhaji suleiman adékúnlé alao mandiba kibla fuji one àwọn ni wọ́n máa kọrin sí gbogbo wa ní ìbàdí. ẹ ti lọ ẹ ti bọ̀ ní báyìí kí lè kọ́ ẹ ti ẹ ti dàlágà tuntun báyìí kí lè kọ́ kí làwọn àtẹgbẹ́ ah, ìwà yìí mi ní débẹ̀ mọ́ kí ni. Hmm. masha allah ẹ nínú ábọ̀mù yẹn onídìrà kan tí mo ti sọ wípé èrò tó ń lọ sára fáyìndà ẹ̀tẹ́ tí wá gbọ́ àjò tí a ń lọ ó ti kú bọ̀ owó ló bá dé hmm. ọ̀tá púpọ̀ international lọ nígbà tí yóò spend four million. four million plus. ó fẹ́ lọ lásán hmm. kò mọ owó oúnjẹ kò mọ owó mi tàbí dání àní àjò tí a ń lọ ó jìn púpọ̀ owó ló bá dé ká tó dá lájì ká tó dá lájà kò má béèrè dé o ẹ má jẹ́ ká torí làádá fi kó bá ládá. Allah akbar. Hmm. wàhálà tí alálàájì àtàlálàájà ń ṣe ní hmm. ìlú yẹn orílẹ̀ ìlú Ìbàdàn ni hmm. non-stopping ó hmm. lálìjọ náà lòlówó lòwọ́ náà wàá fi san ẹni náà ní ẹ̀san ṣé owó ni ká wá wò ni àbí ti wàhálà téèyàn wá ṣe gbogbo nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn tó máa wá délé tó máa wá torí làádà tó máa wá balàádà jẹ́ hmm. àwọn kan wà ẹ̀gbọ́n ẹ̀kọ́ lọ kọ́ níbi ibẹ̀ yẹn ọlọ́run ní kápá kó sọ wípé ẹ̀yin ẹ̀yà báyìí àsìkò báyìí ni kẹ́ máa wá ṣe tìyín hmm. ẹ̀yin ìran báyìí àsìkò báyìí ni kẹ́ máa wá ṣe gbogbo ayé papọ̀ gbogbo mo fẹ́ èmi tó nìkanra èmi tó nìbínú èmi máa ń yan òdì ẹni tí ò wá accommodate òyìn ò sí ní mẹ́kà tó bá fi mú ẹ má wù gbogbo wa yẹn òun kírun wákàtí márùn òun pé òun yan nọfìlà òun ṣàdúrà torí pé òun wà nílùú mẹ́kà òun ṣẹ̀sọ̀ látúfà nàbí Muhammad sallallahu alaihi wasallam tó o bá ti padà sílé gbogbo nǹkan yẹn náà ti di wájibù fún òjì dandan fún ẹ láti ní kó o máa ṣe ẹlòmíì tipátipá bá lásàlátù ya ọ̀rọ̀ ẹ̀gbẹ́ kan ń dùn òun kíní kan ń ṣòun ṣùgbọ́n torí pé ó wà ní mẹ́kà gbogbo nǹkan yẹn ló ń ṣe ìwà aláàjì alájà àwọn ìwà tó lè mú ká sọ pé ẹdẹlẹ lọ mẹ́kà ó ti di ohun pàtì fún àti ọkùnrin àti obìnrin wa àwọn nǹkan tó máa jẹ́ kí Islam kó túbọ̀ máa wuyàn àwọn tó máa jẹ́ kẹ́ni tí ò tí ì dé àyè kó máa jẹ̀rọ ẹ̀ òun ló dáa káyé máa rí ní ọwọ́ wa ní ìwà ní ọ̀rọ̀ ní ìṣe nítorí pé ní ó tẹ̀lé mọ̀ọ́mọ́ òògùn iṣẹ́ aláyé lọ́rùn mọ̀ọ́mọ́ òògùn bó bá dọjọ́ àgéǹde ìdájọ́ o ẹni tó mú wa mọ ẹ̀sìn nìkan ni ó tẹ̀ lọ́mọ àmì iná ń ṣe mọ wíire omi ní ọgbàlàyé ohun tó gbé dání pẹ́yẹ tó ní ẹ̀ẹ́mẹ́jì ní ìsìlámù tá à ń ṣe ó ní wa kò lẹ́sìn ìyá apá kan ló ní èmi ò gbọ́ ọpẹ́yẹ ń fò pẹ̀lú apá kan ṣo onígbàgbọ́ ò bá wí pọ́lọ́ ló lè ṣe owó ló lè ṣe lọ́rọ̀ tá à ń gbé kiri ẹ̀dá ò wá bẹ̀rù ọba tó lówó mọ́ ọmọ ádámọ̀ òun bẹ̀rù owó jọ ọlọ́run lọ ṣé bí nínú kádàrá láráyé ń sá sí ẹ̀dá tí ó ní ìwà òsọ̀páyọ̀ òun ni àwọn ìwà wo ni ìwà bí àgbèrè àti ṣekúṣe àìlówó nítìjú àìnítẹríba èmi ni mo là àṣẹ ara mi ló tó mi mú tó bá ń bẹ lómi ìjà a máa ní kádàrá ni so ìwà ẹ̀sìn téèyàn bá lẹ́sìn tí ò bá níwà mọ́ asán lórí asán ni hmm. ẹ jẹ́ ká lọ mú ìwà tó dáa tó máa jẹ́ káwọn èèyàn náà máa jẹ̀ràn léyìn láti dé ká lọ mú mọ́ ọ̀rọ̀ wa oríṣiríṣi èèyàn ló ń lọ sílùú mẹ́ka o àníyàn tí kálukú dẹ̀ ń dà lọ iṣẹ́ tí kálukú lọ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí tó ti dáa tó lóore jù fún ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi ń bí ìlú yẹn kọjá àlú pé mo lọ ṣe tourism ó kọjá pé mo lọ ṣe business ó kọjá pé mo ń wá lára àfáàní káàkiri ẹlòmíì owó ọkọ lọ ẹlòmíì owó obìnrin lọ ẹlòmíì lọ ṣe business ẹlòmíì lọ ṣe fàájì ẹlòmíì àkọ́ máa sùn ni kò ní ṣèbàádà. níbẹ̀ náà níbẹ̀ náà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni oríṣiríṣi rẹ̀ ló wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó bá fẹ́ yàn make sure pé oyan partner tó wá ṣe tọlọ́run tànábì tó ṣe wípé tó bá tiẹ̀ fẹ́ rẹra ẹni yẹn á tún jẹ́ ọ̀pọ̀ ẹja rọjò ẹ tún já lọ sáyè bẹ́ẹ̀ ẹ tún já lọ yọlọ́fìlà ẹ tún já lọ tàwáàfù ẹ tó bá ti ní pẹ́ni tó mú létí ẹni tó fẹ́ kó bẹ́ẹ̀ ni ètò ya ọ̀rá fílẹ̀ kó gbájúmọ́ tọ́lọ́run tànábì ẹ o pàtó wá wà nàìjíríà là ń sọ pé a máa fà sàlátù ránṣẹ́ ṣé pàtó wá wà mẹ́ẹ̀dínà láàyè tànábì sùn sí gọ́gọ́ sàlátù tànábì yẹn kò ṣe yẹ kó wá ní wá lára yẹ kó lè ní wá lára o tí kálukú bá bá lọ ká mójútó ṣùgbọ́n ká mẹ́sàn pé tọ́lọ́run tàbí nọ́bì tá a fi síwájú yẹn torí pé ìnámọ̀lá àmọ́lù bí níyà anábì Muhammad sallallahu alaihi wasallam wọn ni fama kanatu hijratuhu ilallahi wa rasulihi fa hijratuhu ilallahi wa rasulihi fama kanatu hijratuhu lidunya yusibuha aw imurati yatazawwajuha aw yakiruha ó ní bẹ́ẹ̀ bá rìnrìn àjò bá ṣe rìnrìn àjò yìí tó bá yẹ kó dà láníyàn pé mò ń rìn torí pé tọ́lọ́ ta ná bí torí pé òpó tó kẹ́yìn nínú islam òun náà ni hajj ṣíṣe mo fẹ́ lọ pé òpó islam ni tọ́lọ́ ta ná bí ànábì lọ́lọ́wọ́ sọ lẹ́nu torí ìyẹn torí tọ́lọ́ ta ná bí ó lẹ́nu tó bá ah, wọ́n gbà fẹ́fẹ́ jẹ oníwà sọ lẹ́sàn pé torí ilé ayé náà ló fi ṣe ó lẹ́nu tó bá wà rìn ìrìnàjò tiẹ̀ torí pé mò ń wá fẹ́ ọkùnrin lọ àbí mò ń wá obìnrin lọ ó ní yóò rí fẹ́ o ṣùgbọ́n gbogbo yẹn kò sí ẹ̀san kankan fún wọn mọ́ nínú gbogbo tá wá kàkà lẹ̀ yẹn sọ ló wá tó kọ́lọ̀ ń fàlìjà náà kó fi jí kíyàn pé ah, mo pè é wá sí hajj ó jẹ́ mi ó dẹ̀ ṣiṣẹ́ náà ó ṣe tọ́ èmi àìtẹ́ èmi ọlọ́run lọ́rùn so ló fi jẹ́ pé mo fi advice gbogbo àwa tí a ti lọ tá a ti dé yìí gbogbo tó lè bàṣẹ hajj wa jẹ́ ká sá fún ọlọ́run ní bàṣẹ hajj o kò ní ṣe níṣẹ́ gbára gbára lọpẹ lásán fún wa o gbogbo ẹni tó wá ń jẹ̀rọ àyè náà ọlọ́run abá á ṣe ní dídé tiwa yìí á ṣe ní ìpalẹ̀mọ́ tí ìṣẹ̀lẹ̀ ìwẹ̀ nìkan kan yín ọ̀la aláhàwọ̀lá wàlá wàtá ìlà àbílà ìyàlíyà. tó máa lọ ẹjẹ́ àforin ṣe lọ orin náà ní kẹjá mi ṣe lọ orin ni orin ni. mọ́ṣálá àti lọ́dẹ èrò ní mẹ́ẹ̀dínà ní mẹ́ta a ò ní làlọ́kù ká lọ kábọ̀ ọ̀kadà rí wálé àwa ti wá lọ àti dé àti darí wálé èrò ṣì ń pọ̀ nínú sáúdí rẹpẹtẹ mò ń bẹ lọ́hùn yá rọ̀bà náà ọ̀ṣọ́ gbogbo aláàjì àjàdé lépa pátápátá ìbànújẹ́ tá ò fi sílẹ̀ nílé ọlọ́run dákun má jẹ́ ẹ̀ka àgbébá mo ti rá dé àná mi mi gbé délé. mo ti rá dé àná mi mi gbé délé. Adé ànábì mi gbédélé o. Mo ti ra adé ànábì mi gbédélé. Mo dúpẹ́ o o ìlà ìsàtìyà. Mo ti ra adé ànábì mi gbédélé. Salaam alaikum. lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.